alhamdulilah ọlọ́run á kún yóò wọlé àtúmọ̀ orúkọ yín kẹ̀bíìrà orúkọ ọlọ́run ni ọlọ́run tó tóbi ni yóò bá wa náà ga níbi nínú ẹ̀sìn àti ìbádà. ó hàn sí gbogbo ayé pé you are one of the role models for the muslim sisters inú wa dẹ̀ dùn fún yìí. alhamdulilah aṣáánu wa agbàdo àwa. fíìmù tẹ ṣe tó jẹ́ ti islamic movie káwọn dẹ̀rẹ́ kọ̀ọ̀kọ́ púpọ̀ pé inú àwọn dùn pé tó bá tiẹ̀ pé wọ́n fún àwọn wọ́ọ̀dù fún ni ọlọ́run ti kọ́kọ́ rí wọ́ọ̀dù yín náà tó bá àwọn náà lè wá fún yín níta ayé pé àwọn gbádùn ẹ̀ ṣùgbọ́n àwọn fẹ́ máa wò ó ẹ dákun sọ fún wọn ibi tí wọ́n ti máa rí wò dáadáa. ẹ láìpẹ́ láì jìnnà wọ́n á wò ó ní orí YouTube channel wa Kafilcom Dawa Group yeah so Mashallah. yeah ọlọ́run adẹ́ṣe nírọ̀rùn àtúntí ń palẹ̀ mọ́ èmi lẹ́yìn ti èdè fi smile tó jẹ́ pé ó tún máa tún ṣe ìdánilẹ́kọ̀ọ́ púpọ̀ adẹ́tún dára adẹ́tún ṣe àǹfààní púpọ̀ fún àwa mùsùlùmí àtàwọn tó ń ṣe mùsùlùmí pàápàá. ó ní pé àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe yìí ǹjẹ́ ó máa ní bùkátà sí sponsors fún Islamic ah. movie láti tẹ̀síwájú. Si torí àwọn tó bá fẹ́ràn yín. àfààyè ayé ṣe bẹ́ẹ̀ yín náà mọ̀ <laughs> kò sí kò ṣe ètò ọ̀hún ò ṣe dáṣe òun náà ló fi jẹ́ wípé ní gbogbo gbìyànjú táwa ẹ̀dá bá ń gbà níbi ọrọ̀ ajé wa níbi àlùbáríkà tọ́lọ́run bùkún wa and all of that àwọn irú nǹkan ẹ̀sìn tàbára àwọn charity organization tí wọ́n ń fẹ́ ìrànlọ́wọ́ náà ni ká túbọ̀ máa fi jẹ́ kí ká máa ná ká máa ṣe ìnáwó sí ọ̀nà ọlọ́run ká máa ṣe ìnáwó sí ọ̀nà ọlọ́run gbogbo ètò táwa náà ń ṣe àwọn èèyàn tí àwọn èèyàn máa ń dìde fúnràn lọ́wọ́ wa ní àwọn ọ̀wọ̀nba èèyàn táwa mọ̀ torí àwọn tí wọ́n mọ value tí wọ́n mọ wúlò ohun tí ó jẹ mọ́ pé kéèyàn kó bá ọlọ́run bá kó bá wọn da owó pọ̀ àwọn èèyàn máa ń ràn wá lọ́wọ́ lọ́tún lósì láwọn tó mọ iṣẹ́ tá à ń ṣe fáwọn tó ń mọṣẹ́ mm. tá à ń ṣe kò sí ìrànlọ́wọ́ òpin nítorí kò ṣeé dá ṣe ẹ̀ẹ́dẹ̀mọ̀ yàtọ̀ sí pé bóyá níwọ̀nba tá à ń ṣe lọ́tún lọ́sùn náà ibi ìgbìyànjú ni a fi ń ṣe tá a fi ń ṣàgbékalẹ̀ so gbogbo àtà bá ti béèrè àbí tá a bá ti padà gbé sórí YouTube gbogbo ẹni tó bá ń wo fíìmù wa àbí tó bá ń wo ètò kan àbí mi tá a bá ń gbé jáde kó máa ṣe ìrànlọ́wọ́ fún Yayi TV fún gbogbo ìjọ tẹ bá ti rí àbí mùsùlùmí tó bá ti ní àtò ọ̀rọ̀ ẹ̀sìn yìí náà la gbé kalẹ̀ torí tẹ bá tẹ bá ṣe tẹ bá support ẹ ẹ̀yin gan fúnra yín ẹ fi ń ra oríire láyé ni àti ní ọjọ́ hmm. gbéǹde nítorí um, um, sadakot jariya òun náà ni ó máa máa jẹ́ tí wọ́n bá ṣe ìnáwó sí ọ̀nà ìpè nǹkan táwọn èèyàn máa jàǹfààní látara ẹ̀ ní bóyá ní wàásì ni bóyá tó Eh, fíìmù náà ni gbogbo tó bá ṣáà ti máa jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ wà lára ohun tí wọ́n ní ó máa máa ṣàǹfààní fún ẹ̀dá lẹ́yìn tó bá kú tán tó bá papòdà tó di ẹni àtàdẹni àná kọ́lọ̀ ń ṣe ní ìrọ̀wọ́ ìrọ̀rùn fún gbogbo wa tẹ bá ti rí ibi tẹ ti máa ṣe ìrànwọ́ ẹni tó bọ̀ ń bá bùkún ẹ máa ṣe púpọ̀ ẹ lóòótọ́ ẹ fi ń ṣe pé kó lè láṣeyọrí fún àwọn ìjọ tí wọ́n ń ṣe àmọ́ eh, àǹfààní ńlá gan náà ló máa jẹ́ fún ẹni tó bá tó bá ṣerú nǹkan bẹ́ẹ̀ is a very great investment. very good thank you so much tabawari láàrin àwọn tí wọ́n ń wò wá báyìí torí different uh, continent ni wọ́n ń wò yìí lórí Yayi TV báyìí tó bá wù wọ́n pé òkè bí sísá yìí ṣe ń sọ̀rọ̀ àti gbìyànjú wọn lórí pèsè Islam afẹ́ kó lọ síwájú lórí entertainment one of the ways tó fi ń attract àwọn èèyàn láti join ẹ̀sìn ni ẹ rí pé àwọn ẹlẹ́sìn kejì ẹ rí pé catch them young ló máa ń lò wọ́n á ṣe múvì gbogbo yẹn ló lack we are lagging behind nínú Islam tó wá ríro obìnrin báyìí tí ń ṣerú bẹ́ẹ̀ tó wá wù wọ́n pé sẹ́ ó wù àwọn láti support yín ọ̀nà wo lọ́n lè gbà fẹ́yìn gangan àti dáwà group yín. gbogbo tó bá fẹ́ support Kafi Communication Dawa Group ẹni tó bá ti send DM fún wa at Kafi Communication Dawa Group ọlọ́run ọba adébáwá bo àwọn náà láṣìírí even um, a ṣe ṣàlàyé Eh, Catholic Community Dawa Group náà a máa ń ṣe ètò nínú Ramadan tá a máa ń fáwọn aláìní lóúnjẹ nínú àìní tiwa náà láti máa ń ṣe àmọ́ àwọn wà sórí ètò rí bíi tàwọn àbàbà àfàyàyì eh, ètò ọ̀tọ̀ọ̀tọ̀ ní àfàyàyì eh, ọ̀nà méjì ni èèyàn lè ṣe sí gbangba èèyàn lè ṣe sí kọ̀rọ̀ àmọ́ èmi jẹ́ ni tí ojú máa ń tì pupa àti ẹ̀ tí gbangba kò rọrùn fẹ́mi so mo ti rí bọ̀dá kan rí tó ní ẹ àwọn fẹ́ fún aláìní fifty ní ten ten thousand kí n bọ́ sórí social media ká ṣe live káwọn bẹ̀rẹ̀ sí ní ká máa wá pe announce ká máa announce number wọn kó máa fún wọn bẹ̀ mo ní àárá ah, àwọn àwọn ṣètò tiwa bẹ́ẹ̀ tẹ́ bá ní fifty thousand àwọn tó máa gbà wọ́n ti wà ńlẹ̀ àwa máa bá yín fún wọn àmọ́ àwọn tí wọ́n lówó wọn lówó àti lójú wọn sórí ṣóò kẹwàá máa bá wa fún wọn lówó àwa kì í ṣe tiwa bẹ́ẹ̀. nípa sàárà ṣíṣe bọ́lá ń ṣe sọ fún wa alukur'an bisimilahi rahman rahim ó ní intubdu sodakot bẹ́ẹ̀ bá fi sàárà tẹ́ ṣe tẹ́ bá fi hàn sí ayé fani imahia ó lóore fún yín fani tukufuwa ṣùgbọ́n tẹ́ bá fi pamọ́ owó ọ̀kan irun lakum ìyẹn náà lóore fún yín jùlọ so yín túmọ̀ pé méjèèjì but. bẹ́ẹ̀ni àwọn àwa bá bọ́ sábẹ́ àwọn tó wà ní abala kejì ẹ̀hún náà ni pé a gbọ́dọ̀ ṣe. ìdí tí mo ṣe ń ṣàlàyé yẹn ni pé àwọn tó ń ṣiṣẹ́ takuntakun nídìí ètò dáwà tí wọ́n fi wọ̀n kí ọlọ́run máa hmm. túbọ̀ bá wa kún wọn. bẹ́ẹ̀ ni àwọn ọmọ náà wà tá à ń ṣe lábẹ́lẹ̀. ẹ̀hún náà mo fẹ́ ṣàlàyé mo fẹ́ ṣàlàyé pé òun mo fẹ́ ṣàlàyé pé kódà ẹni tó bá ṣe ní kọ̀rọ̀ nígbà míì ó lè ṣe nítorí kó lè ṣe kárí mi téèyàn máa ṣoore fún yàn lápèjúwe fún láṣọ ní kọ̀rọ̀ tẹ́nibọ̀dì ò rí ẹ ṣé àmì pé kọ̀rọ̀ ni anybody ò mọ̀ kó wá rí kẹ́nìyẹn máa wọṣọ lọ kó wá sọ fẹ́mi tó wà lẹ́gbẹ̀ẹ́ pé èmi mo fún láṣọ yẹn lánàá. that means that means ìsídà èèyàn ṣe ní kọ̀rọ̀ àbó ṣe ní gbangba kó make sure pé àníyàn tó ń ṣe ṣe ìlà another point tí mo fẹ́ sọ ni pé n tó charity work so another reason tí NGO gbọ́dọ̀ máa fi àwọn nǹkan charity tó máa ṣe yẹn fi hàn number one eh, ni pé eh, láti fi ṣe owó ìgbésẹ̀ eh, tó ń kó wọn jẹ so the second thing ni pé àwọn ẹlòmíì tí wọ́n já wọn lówó tí wọ́n mọ̀ bí wọ́n fẹ́ náwó wọn sí wọ́n lè ah nǹkan Ọlọ́run lélẹ̀ ẹ̀jẹ̀ ká ná sí ṣe understand so but ẹni tó máa ń ṣe tiẹ̀ tó. ẹ lọ́la ṣe tí ẹ̀yin a máa polongo ń ta àwa náà wà máa kàn sáwọn tó wà ń kọ̀rọ̀ torí ọlọ́run ní. kódà gan èyí táwa náà ò fi síta ló pọ̀ jù bẹ́ẹ̀ ṣe sọ́lẹ̀ kan pé ẹ fún wọn five thousand abẹ́ fi ṣínu abẹ́ fi ṣe lágbájá tí wọ́n pọ̀ bẹ́ẹ̀ hmm. so ọlọ́run ó san ní kálukú wa lẹ́sàn-án lórí. kò dẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọlọ́run kún wa lọ́wọ́. ọlọ́run àtúbọ̀ kún gbogbo wa kéèyàn máa lọ sí irú prison yard yẹn ta máa ń free àwọn tí wàá bá rí pé wọn mọwọ́ wọn mẹsẹ̀ tó yẹ iṣẹ́ mẹ́fọ́ má dé téèyàn bá mọwọ́ mẹsẹ̀ ó yẹ kán filẹ̀ ó yẹ má sọ pé eh, bail is free but ìlú wa kọ́lọ̀ sànù wa you have to Amen. pay. àmín oríṣiríṣi cases. Mm. Eh, so ó kéré jù fifty thousand lọ sókè bẹ́ẹ̀ hundred bẹ́ẹ̀ láwọn tí wọ́n mọwọ́ mẹsẹ̀ tán ti wà lẹ́gbẹ̀ẹ́ wọn so badagry là ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí a ti lọ sí Ìlọrin. kọ́lọ̀ ń kún gbogbo wa ara ń sọ náà ni ẹni tó bá fẹ́ support dá wa ẹni tó bá fẹ́ bá ọlọ́run dòwò pọ̀ bá ṣe sọ ara àwọn nǹkan tá a ní káwọn tá à ń gbé tá à ń gbà àwọn èèyàn níyànjú láti ná wọn lé lórí nìyẹn ó nínú ju àwọn irú àwọn brothers wa tọ́lọ́run dá lọ́lá ó common mm-hmm. tí àwọn arádà ṣe fún àwọn ọmọge àwọn omidan mm. kò sí ètò òdà mm. ń náà àmọ́ tábà máa ṣe náà ká ṣe níta níyàn ọ̀tọ̀ lọ́hùn pé ah mo fi ṣàánú lágbájá tàmẹ̀dókò náà lè fi ṣe oríire ká má ṣe fún ẹmọ àwọn desired àwọn àwọn desired kí lẹ máa ń pè benefit mm. ẹlòmíì money ah. worldly benefit money for benefit ni àwọn brothers mi stand fún tó bá máa fún ẹ àwọn náà fẹ́ gbà àmọ́ èyí tẹ́ máa fún wọn ẹ bá rómọ obìnrin tí ó kù díẹ̀ káàtó fún ó kéré sí yín ó jù yín ẹ bá rí i pé ó wà nù nira àbó ní ìdìrànlọ́wọ́ láti gòkè láti dìde ẹ bọ́lọ̀ ń dòwò pọ̀ ẹ ṣetán ọlọ́run lára wọn ẹ má kò dìgbà tá ẹ bá ní àdọ́dọ́pọ̀ pàdé mi ní kọ̀rọ̀ àbí ní corners joint àbí ọdẹ in fact tẹ bá mọ oore tó wà nù kó rálá ìní kó dẹ̀ ṣàánú ẹ̀ kó náà lè fi gòkè àwọn èèyàn bá má máa ṣe nǹkan míì ju kan máa ṣètọrẹ àánú lọ torí ó lóore nínú púpọ̀ mo gbà wá níyànjú ẹ̀yin bàbá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin ìyá mi ẹlòmíì àníyàn tán ní láti ṣoore ojú pé ẹlòmíì àṣoore kódà fún ẹni tó ṣe fún gan lójú ẹ̀ wọ́n á tún máa kà á àṣẹ hmm. tí bá ń ṣàwátà rìn lọ sí mẹ́kà àti bá ń ṣàwátà bá ṣe kó mọ́ tí bá ṣàwátà bá ṣe whereas ọlọ́run ti kádàrá ń pé connection yà hmm. wà láàrin ẹ̀yin méjèèjì ni ẹ̀gbọ́n mi kan á ní ẹni mò ń náwó mi mò ń náwó mi fún àwọn aláìní pé ìjọ tó hmm. bá dá fún mi ńkọ́ ọdún tẹ ti ń sọ kò dá fún mi o ìdí tóun hmm. dẹ̀mọ́ tí ò dá fún un ni pé nínú kò sí òun tó máa fi kan last penny òun tó ń bára láìní òun á ṣe torí ohun tọ́lọ́run ní káwọn ṣe ni kò mí pé ká wà foolish o kò mí pé táwa fúnra wa bá wà in need ká má gbọ́ ti atara wa in fact charity tá à ń sọ igan ilé wa ló ti bẹ̀rẹ̀ cousins yín wo cousins mọ́mì yín wo àwọn tó ń tan mọ́ ìyá yín bàbá yín wo ni wọ́n ń jìyà tẹ́ ń pé hmm. kàkàkà kẹ náwó oore sí ẹ kọ́kọ́ lọ fún àwọn aláìní lórí social media ni àbí lójú títì tí adé ń jẹ wọ́n mọ́lẹ̀ ńlé ibi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn o ẹ kọ́kọ́ hmm. tọ́jú àwọn ará ilé ẹ jẹ́ ká mú láti bẹ̀ yẹn tá bá wá tọ́jú ilé tán tó bá tún ṣẹ́kù ká náwó síta gbogbo àwọn hmm. eh, onídàáwọ̀ àwọn kùn dáadáa ẹ make sure pé èyí tó jẹ́ níwò òun náà ní kẹ́ mm. tẹ̀lé kówó yín lè lọ sí ọ̀nà ẹ̀tọ́ kán má ti fowó yín ṣe ohun tí ẹ̀ bá ràn wọ́n o kí n padà sórí tàwọn brọ́dà tí mò ń sọ lọ ọ̀pọ̀ mm. èèyàn mùsùlùmí àbí ẹlẹ́sìn kejì àbí káyà sọ nípa àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dá a ti mm. rí nínú ìrírí dáadáa tó jẹ́ wípé ẹ̀rọ ọmọbìnrin mi ya ìgbà tí ọmọ tí mo bí náà ibi torí mo bá àánú lọ́dọ̀ ẹ̀ òun ló ló ló fi iṣẹ́ ṣàánú mi ìgbà tó ń dẹ̀ ṣàánú àwọn náà kì wọ́n mọ́lẹ̀ ló doyún ló ṣe gbà àwa náà gẹ́gẹ́ bí obìnrin gan kí là ń bá kiri wọ́n ní díẹ̀ náà tó nínú oore hmm. ọlọ́run tó bá rí tó sùn tó jí tó rí gàrí mu tó lóyún tó rí bí tó rí fún lọ́mú nírọ̀rùn tí ò ṣe nínú ìnira borí ọmọbìnrin kan níbi tí àwọn ẹni rẹ kan tó ń ṣe foundation ilé tí wọ́n kọ́ wọ́n wá ń ṣe decking ìgbà tí wọ́n wá ń ṣe é àwa ará wọn tí wọ́n wà ń bẹ àwọn labourers wọn tí jẹ́ ń pé ará ọmọ kékeré bíi eighteen years old tó gbó lọ́mọ lọ́wọ́ ó wá wá ó ń bá wọn gbé yẹ̀pẹ̀ ó ń bá wọn gbé oríṣiríṣi ó ń bá wọn pọn omi ó ń ṣe gbogbo ẹ̀ àánú ẹ̀ ṣe ọmọbìnrin ẹ̀ abápè pé kí ló dé ó àwọn parents ẹ̀dá ọkọ̀ wo ló bí ọmọ yìí fún wàá ṣe fara tútù máa wá ṣe gbogbo ètò ń ṣe yìí ó ní òun ò ní support from anybody ọmọ tó ń dẹ̀bi náà dẹ̀ nìyí by accident náà ni pé so òun dẹ̀ láti mọ bí òun á ṣe tọ́jú ọmọ òun kí ló wá sì fẹ́ ṣe ó ṣe òun kò ń lọ school ó ṣe òun kò ṣe níwọ̀nba tí agbára ká wọ́n ṣe fún kọ́lọ́n dẹ̀ túbọ̀ máa bá wa ṣàánú ẹ̀ kó máa ṣàánú àwọn tí wọ́n bá wa rán ní ọwọ́ náà so ìtí mò ń ṣàì láti sọ ni pé má wá ohun tí ò sọnù kiri àwọn ẹgbẹ́ àwọn prostitution ni solution àìmọye ó ń ní mí lára gan ẹ̀rọ àwọn ọmọbìnrin wọn á múra wọn á kun gbogbo gíláàsì sára wọn máa ní it's easier said than done it's easier said than done yín wo ni ẹ lọ wo gbogbo obìnrin tó ti ṣoríire láyé ẹ mọ bí tán ti bẹ̀rẹ̀ ẹ mọ bí tán ti bẹ̀rẹ̀ so tó bá jẹ́ pé gbogbo àlá it's easier said than done gbogbo obìnrin ayé lápadà máa ṣaṣẹ́wò náà kí gbogbo wa kúkú bọ́ sójú títì káwa sọ pé torí it's easier said than done ẹ̀ tí mi ò níyà ńkọ́ tí bàbá mi ti kú orogún ìyá mi wá ní mi lára ah sísá àwọn iṣẹ́ tó pọ̀ ta lè ṣe pa hmm. ó wà ó pọ̀ iṣẹ́ àdáni wà ẹ̀bùn wo lọ́lọ́run fún ẹṣọ tí mo lò rí tí hmm. à ń fẹ́ ló pọ̀ ju tí a nílò lọ hmm. so tọ́lọ́run bá ṣe kò sẹ́ni tọ́lọ́run ò ṣoore fún ọlọ́run ṣèlérí ni pé kò sí òun ò ṣe ìnira fẹ́ ẹ̀dá òun kankan tó bá dẹ̀ mú wá bí ìnira blessing gan máa padà ti díẹ̀ yọ ni. Mm ṣebí àwọn èèyàn afáwọn náà lẹ lákàánú kéwu tẹkọ wa wípé fa ìnáwó àlìyé ṣe yóò ṣọ ìnáwó àlìyé ṣe yóò ṣọ ó ní lẹ́yìn ìnira ó ní ìdẹ̀rùn ni ó tún tún sọ ó ní lẹ́yìn ìnira ó ní ìdẹ̀rùn ni ọlọ́run ò dẹ̀ ń ṣèké ẹ̀hẹ́ tó tábà dúró tó ọlọ́run kádàrá ọ̀rọ̀ yìí nítorí tó ti ní mí lára ni ká máa máa ṣe excuse ẹ̀ẹ́ eh, eh, ohun tí mo ṣe gbà náà nígbà tí kò sí ohun tí mo lè ṣe gbogbo ìwọ gbìyànjú tó bá jẹ́ nǹkan kan ṣo tó kù fún ẹ láti ṣe ìyẹn tó tó tó ń pé o ti wà so push to the wall o ò rí ọ̀nà àbáyọ ìwọ instead o máa fi lọ sí ọ̀nà tí ò tọ́ ìwọ fi yẹn bínú tọ̀nù padà sọ́dọ̀ ẹni tó dáa pé tó à eléyìí náà tó ìyá ètò ọlọ́run gbà míì ṣe bí wọ́n sọ pé ó ní pé lẹ́yìn ìnira ìdẹ̀rùn ni wo èmi ni hmm. e, e, e, èmi làníyàn mi ń sún lọ bí ohun tí ò dáa yìí ìbọ̀yẹ ẹ̀rẹ́ ń bà mí ọlọ́run má fún mi débẹ̀ lànà dáadáa kò mí ẹ tó bá nà níyàn rẹ ìwọ dán lọ́hùn kò bí ọlọ́run lè ṣe àbí ò lè ṣe àwa máa ṣe ohun tọ́lọ́hùn ò fẹ́ a máa ṣe ní kọ̀rọ̀ a máa ṣe ní gbangba àwa máa ná lọ́hùn ò gbàdúrà wa a máa sunkún ẹkún hmm. àárọ̀ ẹkún ọ̀sán ẹkún alẹ́ ṣáwa ṣe ohun tọ́lọ́hùn bá ń fẹ́ à ń gbé nínú hmm. ẹ̀ṣẹ̀ à ń gbé nínú ìdààmú ìdààmú tá ń fọwọ́ ara wa fà ọ̀rọ̀ mi yé yín so n tí mo lè sọ ojú bẹ́ẹ̀ yẹn lọ kọ́lọ̀ ń túbọ̀ máa ṣàtọ́nà wa kọ́lọ̀ ń túbọ̀ fún wa ní guidance kó túbọ̀ máa um, kó túbọ̀ máa guide wa kó má jẹ́ ká ṣìṣe ká tó àníyàn wa dà sọ́lọ́run pé tó gbogbo àṣemáṣe tí mo ti ṣe sẹ́yìn ọlọ́run fọ̀ mí mọ́ gbà mí jẹ́ kí n bẹ̀rẹ̀ ìgbà ọ̀tun nínú ìgbàgbọ́ nínú ẹ̀ ń pé tèmi á da kẹ wá wò ó èmi gbàgbọ́ pé Ọlọ́run á ṣe ọ̀nà àbáyọ ní ti dáadáa fún gbogbo wa bihid nla ìtàhálà so ẹ jẹ́ ká bọ́ lọ́run dòwò pọ̀ ẹ̀yin bọ̀dá ẹ náwó yín sọ́nà Ọlọ́run ẹ ṣe àwọn àti ìlànfààní láì ní benefit burúkú nínú ẹ̀yin arìpọ̀ lọ́run á tún ṣe lọ́pọ̀ dáadáa fẹ̀yìn náà ẹ rí lára wọn ẹ rí lára àwọn sisters yín náà ẹ̀yin gan tún ṣàǹfààní ẹ̀ ẹ tún jẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ má jà báyé jẹ́ ẹ jà ṣètò hmm. Ọlọ́run Ọlọ́run á ràn wá lọ́wọ́ o gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ̀yin ṣe òun ni ẹ̀ ń ṣe fíìmù àbí bẹ́ẹ̀ kọ́ ni. tó wá ti jẹ́ tó wá ti jẹ́ Islamic movie báyìí kí làwọn àkọ́kọ́ náà kí làwọn challenges tẹ̀ ń face ipe èèyàn fẹ́ switch sínú Islamic movement. wàhálà ìkórè ní tèmi kò sí challenges kankan bọ́lá ọba ibo bá ṣe wà ní inspiration ló ń pè so ọ̀nà ara ara ọ̀nà pípé tí èmi yàn tọ́lọ́run ní pé ibi ẹ̀bùn tọ́lọ́run fún mi pé ká fi pe ìpèsè ọ̀nà ọ̀nà ẹ̀tọ́ òun náà ni èmi ń lo dáwà um, <clears throat> process ti tiwa fún so capricorn dawa group mo ṣàgbékalẹ̀ ní ìlànà ń pé torí mi ò really ṣe eré àgbéléwò ti eh, circular kẹ́bùn má wà kó má parẹ́ náà mo wá sọ pé mo mm. tún lè máa fi pèpè sí ọ̀nà Islam ní àwọn ẹ̀kọ́ tẹ́ńpà àwọn èèyàn wa tí kò tí kò rí lì clear sí wọn àwọn tá a máa ń tààkà kún àwọn tí ó jẹ́ mm. kó lè ṣe ìwúlò fún wa lọ́kùnrin lóbìnrin láti lè máa ṣe gbìyànjú àti jẹ́ mùsùlùmí tòótọ́ kọ́lọ̀ ń gbà fún wa. nínú èdè tuntun èdè tuntun àsùnmáwò tẹ ẹ ṣe kọ́kọ́ ṣe as Islamic movie yẹn um, ǹjẹ́ lè ṣàlàyé ẹ̀kọ́ wo ló kọ́ wa gan pàtó ń bẹ̀. Ah, fáwọn tó bá ti wo um, nǹkan tá a bèèrè lè lórí which is um, the reason for the, um, the idea in the first place náà ni pé àwọn nǹkan tí ó pamọ́ tí ó ń jọ bàbàrà lójú àwọ̀ ẹ̀dá tó dẹ̀ já sí wípé Islam ó ti yànnà náà ló jẹ́ pé ó jẹ́ kó wà very glaring very clear tó jẹ́ pé kò ní ìdààmú kankan nú tá bá follow bí ọlọ́run ṣe to ètò náà kalẹ̀ èyí tá a ṣe àkọ́kọ́ ṣe wà yìí ń ṣe tàpé ní David Asma ó dá lórí ọ̀rọ̀ inú ilé nípa lọ́kọláya àwọn ẹ̀tọ́ wo hmm. ló wà lọ́dọ̀ ọkọ síyàwó àwọn ẹ̀tọ́ wo gan ló wà especially gbogbo àwọn obìnrin tá a kì í fẹ́ gbọ́ ọkọ mi fẹ́ fẹ́yàwó kejì àbẹ́ èyí tí wọ́n ti hmm. fẹ́ dá ó ṣe máa ṣe bẹ́ẹ̀ àwọn tó jẹ́ ń pè àwọn àwọn báràkà tó wà nú ẹ̀ àwọn hmm àwọn dáadáa tó rọ̀ mọ́ kíyàwó ṣe tọkọ kọ́kọ́ ṣe ẹ̀tọ́ fúnyàwó àwọn nǹkan tí àwa dọ́gbọ́n gbéyàwó nínú èdè peter asmau nìyẹn kọ́ ló ń ṣe nírọ̀rùn fún wa ní tẹ̀síwájú wa. ṣé ẹ̀ ń sọ̀rọ̀ lọ àwọn kan mẹ́sẹ̀gì wa wọ́n ní ṣé ẹ fẹ́ ṣó ẹ̀ ní sinimá fún àwọn ṣó irú bẹ́ẹ̀ wà ní plan yìí ni àbí ò sí bẹ́ẹ̀. ẹ ní ehm, agbára ọlọ́run mo ń sọ ọ̀rọ̀ youtube youtube youtube a ní ètò pé bí a níbi ìgbìyànjú tá a bá ṣe tán ká tún fi ṣe dára nílẹ́kọ̀ọ́ fúnra wa pé à gbé sí sinimá ó lè má jẹ́ níbi púpọ̀ o ó ṣeé ṣe kó jẹ́ ní lẹ́kọ̀ọ́ àti ní Ògùn eh, state ní Abẹ́òkúta náà ló láìpẹ́ láti ṣe lẹ́yìn ìgbà tá a bá wá ṣó ẹ̀ tán YouTube ní Cafe Communication Dawa Group on YouTube hmm. kọ́lọ̀ ń ṣe ìrànwọ́ fún wa ó nẹ́tò kan tó ń hmm. bọ̀ ká fi àǹfààní ètò yìí ká fi ṣàlàyé a date with kabira have a date oh. with kabira uh, a máa tó gbé jáde lórí youtube Cafe communication dawa group wa fún àǹfààní ẹ̀yin ọmọ ìyá wa náà ní ọkùnrin obìnrin nínú islam náà ni ni ó máa bẹ̀rẹ̀ lágbára ọlọ́kọ̀ ẹ̀kọ́ ojú lọ́nà ọlọ́run ìdánilẹ́kọ̀ọ́ náà la fi ń ṣe it's just um, a program where i'm just sharing my thoughts àwọn ẹ̀kọ́ tẹ̀lé ní eh, so. báwo la fẹ́ ṣe date with yaayi náà ẹ jọ a date with kabira is um, well, a lè pe yayi tv náà kan darapọ̀ kan wa jẹ date pẹ̀lú wa lórí ètò gbogbo eh. àtàwọn olólùfẹ́ wa lọ́kọ̀ọ̀jọ̀kan náà a máa máa pè wọ́n sí kọ́lọ̀ ń ṣe ètò náà nírọ̀rùn fún wa. èyí tá a fẹ́ ṣe yẹn ń sìn ṣé ẹ máa nídìí káwọn èèyàn àwọn tó bá wù ṣé wọ́n lè join ní ni àbí ó ti láwọn nǹkan tí wọ́n fẹ́ ṣe. rárá o lémi kan lẹ́yìn ara lẹ́kan náà Kolong okay. Banir, Kolong Banir yeah, for. YouTube series, right? You said? It will be YouTube series, Abby. There eh, will be episode yeah, it will be YouTube series, and subsequently, we are hoping that we'll get a TV channel. We have a, we have loads of Islamic TV channels now. So, Jankwe, I'm going to pay once she asked Mapada Bossi or Don Wono. I'm only. ibi ìgbìyànjú orí youtube channel wa náà láti máa kọ́kọ́ bẹ̀rẹ̀ bí ìnú láì tààlà kọ́lọ́n ṣe nírọ̀rùn fún wa. that's very good ẹ ṣeun gan ọlọ́run á kún wa lọ́wọ́ àwọn kan ń béèrè pé lu òní wọ́n ní ṣe lọ́rin ní ni àbí ìbàdàn. ọmọ abẹ́òkúta lè o ẹ wo èmi èmi mo fẹ́ràn gbogbo yín lọ́pọ̀lọpọ̀ o kírun déédéé lọ́ọ́ máa kí o ẹ bẹ̀rẹ̀ sí ní dàmí ara àwọn ara wọn tẹ́ máa olórí a date with Kabira nìyẹn I'm starting up with a program yeah, I mean, with a title called Salah the key to success so ẹ wò ó lágbára Ọlọ́run tó bá ti jáde ìwọ̀nba ẹ̀kọ́ tá a bá rí kọ́ńbẹ̀ ẹ jẹ́ ká mú lò èèyàn ọmọ ìyá mi Ọlọ́run àgbà níbàdà fún wa. àmín tó bá ṣe jẹ́ a máa tún jẹ́ káwọn èèyàn mọ̀ tí flyer poster ẹ bá jáde náà a ṣe ẹ̀ sódà wọ́n á lè jàǹfààní lórí ẹ̀ Ọlọ́run kó wá kún yín kó wà gbogbo ojú tó wò alhaja kebira káfíndípẹ̀ àti gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ̀ ń wà ojú tá a fi ń wọra wa yìí ò ní fọ́ etí tá a fi ń gbọ́ra wa abásìkò tọrọ fún gbogbo àwọn tí wọ́n ti bímọ kọ́lọ̀ ń bá wa yé àwọn ọmọ náà gbogbo àwọn tí ò tí ì lóbìnrin ọlọ́run kó fún yín ní ọkọ alálùbáríkà kó má fún yín ní ọkọ gbàjẹ́nsimi náà wà tó ṣe pé wọ́n tún máa bá ímọ̀nì ẹ̀jẹ̀ ni ọlọ́run má gbèrú ẹ̀ kó gbogbo àwọn single muslim wa àti gbogbo ẹ̀yin ọkùnrin náà tẹ́ ń fẹ́yàwó ìyàwó alálùbáríkà kọ́lọ́run kó yọ̀ǹda fún wa ọ̀làlá haúlà ọ̀là kúwátà ìlà bìlà wasalaamu alaykum wa ta'ala barakatuh. Jazakillahu kullal khair. Thank you so much for your time. God bless you, sister. Ọlọ́run á kún wa lọ́wọ́ inshàlá. Ọlọ́run má jẹ́ kí àfẹnì kankan ṣàwátì láàrin wa. Ọlọ́run nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run kí ó dúró tì wá kó kún wa lọ́wọ́ kó má fi wálẹ̀. Ọlọ́lá hawla wàlá quwwata illa billahi al-aliyyil azim. Iṣẹ́ ìṣe wa kọ́lọ́run kó fi àlùbáríkà sí i.